pàtàkì tẹ́ ti ń wò mí orúkọ tèmi ò yípadà rárá yèyé dára kó wé kó kó kó ó ní mò ń jẹ́ ẹ tí mo hun ẹni tẹ́ ìgbọ́ omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ni <laughs> àwọn ọ̀dàlẹ̀ balẹ̀ kú wọn lẹ́ni bá dalẹ̀ ọmọ ẹnì kejì ẹ̀ irú wọn máa ń balẹ̀ lọ ni ẹ bá mi béèrè lọ́wọ́ omi yalé àtàwí kòǹkò kí ló fariwo kí ló fariwo Ìgbòho kí ló ṣẹlẹ̀ ta ló gba búrẹ́dì lẹ̀ lọ́wọ́ yín kí ló ṣe yín kí ló fa wàhálà ta ló fà yín lọ́yàn Ìgbòho wà pẹ̀lú fámìlì ẹ̀ ó wà láyé ó wà láàyè Ìgbòho ń bẹ láàyè ẹ̀ pẹ̀lú fámìlì ẹ̀ kí ló wá fariwo orí burúkú torí ìgbà tó wà nínú ìdààmú ẹ fi sílẹ̀ ẹ rò wípé ibẹ̀ ló máa jẹrà mọ́ ó wá wà láyé ẹ̀sìn ó gba freedom kí ló fa inú níbí ni Awíkọ́nkọ́ tí inú ẹ̀ ò dùn sí freedom Ìgbòho <laughs> omíyalé sọpọ́lọ́ ṣe inú ẹ̀ dùn sí freedom Ìgbòho <laughs> àwọn tẹ́ ẹ lè fúùlù lẹ́ lè fúùlù ẹ́ẹ́ pẹ̀lẹ́ ti yín ẹ wá náà ẹ̀yin méjèèjì mo ní kí n wá fún yín advice ni ṣé ijọ́ tí wọ́n pín ìtìjú ẹ̀yin méjèèjì ò sí ilé ni ọkùnrin mà níyìn ṣé tí kékeré ò bá gbọ́n èwo tún lágbà kí ló ṣẹlẹ̀ gangan èwo ni ọmọ tó yọ̀ sí. Si ọkọ tó yọ sí ọkọ rọpò ọkọ Ronaldo ọkọ tó ọkọ bàbá Ronaldo bàbá láṣàbí omíyalé oníronaldo yẹn àtàṣàbí ló lọ́ọ̀fù jù gbogbo ọmọ Ìgbòho ó sì ro tàwọn ọmọ méjèèjì yẹn ní ìgbà tó tó bàbá wọn ó sì ro tinú níyàrá nínú ilé sọ fún wọn ni. <laughs> mo ní tó lọ gbé píṣọ̀ sí orí péjì ẹ tó ní ó ti pẹ́ sórí píṣọ̀ tó kù ti irú àwa yìí mi kò mí sọ àwọn tí òye ilé ayé òye o tán máa ń ṣe bí ẹni pé òkú tó kú tí ò rọrùn wọ̀ tán máa ń dà yìí kiri táwọn ọmọbi tó yẹ kán lọ sórí píṣọ̀ ti irú àwa yìí yẹn expect kò gbé kó upload ní ọjọ́ tí màmá ẹ̀ tó bí ẹ tán dẹ̀jẹ̀ sí ẹ lójú báyìí tí Ìgbòho wá gbé ẹnu ẹ̀jẹ̀ <laughs> ìwọ̀n tó máa ń ìjà eléyìí tó upload yìí òun ló ṣe upload pé kán lè mọ̀ ẹ́ kó ti pẹ́ kò dẹ̀ ní bá mi yà àwọn olórí burúkú tó ń tiẹ̀ lẹ́yìn àwọn èèyàn ẹ má lè sí sáwọn wèrè àwọn ẹ ṣe wèrè ọlọ́run níyà yín wèrè sorry for that èdè yẹn mo minus ẹ mo yọ kúrò lórúkọ jésù ẹ̀yin méjèèjì ẹ ní ya wèrè kò sẹ́ni tó máa ya wèrè nínú wa bàbá yín ṣe bá àkọ́kọ́ ní ká kú lọ́dọ̀ tèmi kí ló lè tó yẹn ẹ ní ya wèrè ẹlẹ́dàá gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ kí ni mo wá fẹ́ ṣe tí mò ń sọ ni wípé ẹ̀yin èèyàn ṣe rí ìjà tí omíyalé àtàwíkòkò tọ́jọra wọlé ẹ má dá àwọn méjèèjì lóhùn wọ́n fẹ́ ṣèèsì clout ni ẹ má dá wọn lóhùn ẹ má tẹ̀kẹ́ síríẹ́sì ṣe rí ti omíyalé yẹn àwọn kan tàjọ ṣe múfúmẹ́ǹtì àwọn ní àwọn náà ìlú gò ẹ tún ti dé bí ẹ̀yin tẹ fọmọ poli lóyún ẹ tún ti dé bí ẹ̀yin tẹ wá àṣírí kiri ẹ tún ti dé bí ẹ mọ̀ Vincent tí wọ́n sọ sọ́rí sọ́rí pẹ̀lú omijé lójú àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn láti bíi táìmì ìgbà tẹ́ rí sọ́rí yẹn níta iṣẹ́ yẹn ti ń lọ bí three months kó tó di pé ó wá láòdù síta the same set of people náà tún wà pẹ̀lú omíyalé náà báyìí sìn àwọn ni wọ́n jẹ́ jíìnú gòmíyalé ṣùgbọ́n ṣo fẹ́ gbọ́ my dear final final lélẹ̀ fún ẹ ibi tó tẹ máa parun wá sink mo ní ti ní interest wọ́n ti ṣe yẹn ó ti lọ sórí orí burúkú tẹjọ́ plan lẹ́yìn tẹjọ́ ṣe yẹn màá fo. yín fó èmi ò mọ ẹran ẹkúkú mi ìran yẹ anybody One woman battalion lè ní wọ́n lè ní one day one with God is majority ṣùgbọ́n pé ká má sọ òtítọ́ tó ṣẹlẹ̀ nínú kínní kì í ṣàná kì í ṣe ní tábà ti san wá nírọ́ là ń pa ṣùgbọ́n irọ́ tá bá pa yẹn tán nírọ́ ni tó bá tún padà wáyá á padà di òótọ́ ẹnu yẹn náà tó sọ irọ́ ló máa padà sọ di òótọ́ gbogbo báyẹn tì ẹ́ gbogbo ṣóòrí burúkú tó ń ṣe tó rò pé òun fi sí orí ìbò àbí káwọn èèyàn lè sọ pé wọ́n ti wọ́n ti kọ́ forgive ẹ my dear ẹ̀yin èèyàn jẹ́ jẹ́ ayín sí àwọn tó ṣe the last one tó ṣẹlẹ̀ yẹn àwọn náà náà tún ṣe lé wọn láṣìírí náà tún fẹ́ gbà lọ́wọ́ ìwọ náà àṣírí náà ní nǹkan àṣírí èyí tó ṣe láti tí ó bómi gédé wọn láṣìírí náà làwọn fẹ́ gbà bẹ́ẹ̀ títí títí títí tí láti ìgbà tí ìjà tiẹ̀ ti kọ́kọ́ mú wọn àti mọ̀mọ́ wọn múṣù títí títí títí tómijé fi wá tó ọ̀rọ̀ olómijé fi wá bá tó fi wá tún jáde láti bìbẹ̀ àti gbogbo sinero àwọn kọ́ńtẹ́ǹtì yẹn títí di èmi after the sorry after the omijé kò sí nǹkan tó ní ẹ̀rù ọlọ́run bá mi àṣírí lọ́lọ́ fẹ́ gbọ́ o káṣírí yẹn dé jáde ká ti ẹ̀gbọ́n kankan tá a ti gbọ́ níta ní ẹ̀dẹ́ àkí gbogbo etí wá wa kó wá o gbogbo wa kí gbogbo wa máa kọlura wa pé òṣà ẹgbẹ́ ẹ wá gbọ́ àṣírí ńlá yìí ló jáde kí kí gbogbo ẹ ṣàmọ ẹ̀yin Yorùbá lè ṣe gbogbo abáyé bá ṣe a máa máa kọlura wa ní from lórí WhatsApp group gbogbo ẹ̀ á lanú everywhere á lè gbìgbìgbì pé eh, ẹ yẹ tó ti gbélé lágbájá àti ìgbà ìtàn ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn títí dìsín kò sí nǹkan àṣírí ẹyọ kan báyìí hmm? gbogbo nǹkan tí gbogbo àtijọ́ ọmọ náà ni wọ́n recycle ṣé the same àṣírí yẹn náà tó máa fẹ́ gbá lọ́wọ́ ẹ̀ ìwọ ló máa forí kó èyí tó wà lẹ̀ ìwọ ló máa fi orí kó ọ̀rọ̀ tó wà lẹ̀ àwọn tó bá mọ̀ ẹ́ tán bá ẹ̀ bẹ̀ẹ̀ àwọn èèyàn kiri tán gbé tán lọ bá ẹ bá àwọn kan tí à ń ṣe kinní bí yá kí wọ́n ẹ̀pù ẹ̀ ó jẹ́ sún sẹ́yìn sórí Ìgbòho mà ti jáde ní ìgbà títí yín bá yín ọ̀run ló ti ìwà yín jáde kì í ṣèyàn ẹlẹ́dẹ̀ẹ́ Ìgbòho ló jẹ́ kí ayé mọ irú ìṣẹ̀dá tẹ jẹ́ ó dẹ̀ pé ẹ̀mọ́ géèmù tó wà lẹ̀ àlọ́ tí yín ti lọ àbọ̀ ti ti Ìgbòho ló wà lẹ̀ àbọ̀ ti gbogbo wa ṣe bí àwa la já wọn àbí ajá Ìgbòho ṣùgbọ́n bẹ́yìn náà ṣe wá ń gbó láàárọ̀ lọ́sàn àtàlẹ́ ìbáyìí ó ní òpadà yé mi ẹ̀yin gangan ni òríjínà ajá nígbà yẹn o létà ìwálẹ̀ ìṣàjámọ́ ẹ ṣàjà ẹ wá lọ ṣe ajá APC <laughs> ìgbà tí owó tó promise yín tí ò ti dánwọ yín àwa ti expect yín ọ̀nà tẹ́ máa gbà wọlé ní mi ti ẹ̀mọ́ ẹ wá ń rò pọ̀ ọ̀nà wo lẹ fẹ́ gbà wọlé bèbí mà ti ṣẹ́jú àwa ta wà diaspora àmọ̀dáwó mọ̀. ó <laughs> ti gbọ́ bèbí ti ṣẹ́jú wàhálà ìbẹ́ ìṣòògùn gan dísàmàrà ẹ̀kọ́ wéèsì owó oògùn yẹn ni sẹ́yìn èmi wò bó lè ti fẹ́ rówó ṣoògùn àríkókó ìwọ tiẹ̀ ò ní láti lọ ṣe ó ní dáadáa ìwọ tiẹ̀ tó sáró ganan kò lè yọ ẹ̀kì <laughs> ó ti padà lánàá. dáa náà tó bá wá rí bẹ́ẹ̀ ikọ́ eh, tẹ́ ṣe yẹn fún ọmọkùnrin yẹn tó bá jẹ́ lọ́dọ̀ títí yín ẹ ò ní nǹkan kan against ẹ̀ tó já sí wípé kò ṣẹ̀yìn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dẹ̀ wùwà tẹ́ wù yẹn abẹ́tàkẹ́ ní nǹkan against ẹ̀ ó dẹ̀ pé tẹ́ bá ní nǹkan against ẹ̀ á ní ẹ jẹ́ kó ní peace of mind ẹ hm, ẹ omíyẹlé ó ní nǹkan kan against Ìgbòho for real ó dẹ̀ betray ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ pé kò yé yín ẹ ń jẹ́ kó yé ẹ ń tẹ̀ láti get empathy lọ́dọ̀ àwọn èèyàn pé nítorí pé ẹ lọ support aṣíwájú uh-uh, rárá o rárá o ipe ẹ lọ support aṣíwájú kọ́ ni problem ọ̀nà tẹ́ ẹ gbà rin ìrìn yẹn bó tilẹ̀ jẹ́ wípé àsìkò tẹ́ wá bọ́ síta tẹ́ lọ ṣe yẹn months nírú èmi ti mọ gbogbo many things tó ṣẹlẹ̀ èmi dẹ̀ ń dúró pé tó bá yẹ ẹ máa bọ́ síta ṣebí ìyẹn ló dífá fún ìwọ omíyalé àti awíkóńkó kó tó di pé wá bọ́ síta tẹ gbé síta gbangba wípé yes apc lẹ fẹ́ bá lọ torí ẹni tó mọ̀nà ló ń tọ́ ṣoko tí ìkan lára àwọn bàbá yín nu gúrùpù yín ó sọ fún yín wí níjọ́ tí ẹ lọ bẹ̀tẹ̀ dìkáàpù tí bàbá yín dé kó sọkọ́ tó ń gbé microphone fún yín abẹ́ ó ti gbàgbé ni ẹlẹ́ni tó mọ̀nà báyìí olóńtọ̀ ẹ bìlífù nú yorùbá nation tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ẹ ti wá rí nígbà tẹ́ ti gbowó gbowó lọ́wọ́ wa tẹ́ ìta kọ́lé kọ́lé ọmọye ilé tó kọ́ tó ti kọ́ èyí tó ń kọ́ tán tó ti kọ́ tán ọmọye mọ́tò tí ẹ dúró omi ìyálé gbogbo àwọn ọ̀kadà burúkú burúkú tọ́kọ wà yẹn níbo ni gbogbo ọ̀kadà yẹn wà gan-an <laughs> omi ìyálé bẹ́ẹ̀ kiri rán ẹ létí kékeré kó tó di pé Ìgbòho ní challenges gbó àgbàgbà ìgbà tí rally ṣì ń lọ dáadáa yẹn ó máa bó ṣe ṣe rèé ẹ̀yin èèyàn ṣe ìnótìsì ni bí omi ẹ̀mí ìgbéraga wá gbé ẹ wò orí rẹ bí ọlọ́run orí rẹ pé tó ò bá rí tó ò bá rí ẹ wọn ò lè rí ìgbòho ṣe lọ́dọ̀ tèmi o fún ọ̀pọ̀lọpọ̀ ó sì fi kíní yẹn gba burúkú owó lọ́wọ́ àwọn diaspora torí wa ó máa ń gbé wọn èyí tó bá ti fẹ́ bá Ìgbòho sọ̀rọ̀ tó fẹ́ rí bá sọ̀rọ̀ pé kóun náà ti ẹ̀ gbọ́ ohun ẹ̀ ìwọ náà máa ń lé kiri hard currency náà fún ẹ ó gba páànù owó ó tó san kó tó fún ẹ ní United Nations ambassador five million ló fi iṣẹ́ wo ni àwọn parents ẹ ṣe sílẹ̀ tó yẹn property family ẹ̀ tó tà tó lọ́ fi ra ṣé kò ṣe owó wa yìí náà ní owó Yorùbá nation ṣùgbọ́n nígbà tó tó àsìkò ó ti gbà yẹ pé inú owó iná inú movement orúkọ Ìgbòho yìí òun náà ló fi ṣí ṣọ́ọ̀bù fúyàwó ẹ̀ òun ló fi ṣèyàwó àbó ti gbàgbé bó ṣe dírẹ́sì ńgbà náà ni àwọn aṣọ ẹ̀gẹ́dùn yẹn kọ́ àwa gbọ́ pàṣẹ stick ibẹ̀ náà ló ti ṣòkú bóyá mọ́mí àbí dádì ẹ̀ kò sí nǹkan tó dá lára tán àníwọ̀ tó yẹ pé tó bá fọ́ọ̀sì ẹ tó fẹ́ ṣe rálì tó bá lọ báyìí ó púrùfù ni àgbúrò tó lè mọ̀ pé mo gbúrò ẹ̀gàn information ẹ̀ wà lẹ́gàn o wọ́n lé open roof ni o máa dúró tó máa yọrí sókè báyìí níbi yóò fẹ́ sọ̀rọ̀ ẹ̀dáwó lọ́wọ́. àwọn olówó àbàwàtà ẹ̀ mọ́tò méjì gan ló ló máa kọ́ lọ títí ẹ ó tira ẹ tira ẹ tira ẹ. now tó bá wá débẹ̀ náà kì í ṣe pé o máa bá wọn ṣiṣẹ́ like every other person o wàá kàn dúró bíi ọlọ́run mi bá mi you know gbogbo lálẹ́ tó lọ sókè ó ti padà wálẹ̀ wàá fẹ́ la ó jẹ́ tètè tọwọ́ ilé tó fẹ́ ṣe kó ti bọlẹ̀ ibi táyé ẹ̀ máa run sí nìyẹn omíyalé information tó wà lọ́wọ́ mi ṣó o rántí ṣó mọ̀ pé kò sí èpè tó hàn gbé mi iṣẹ́ tán lórí ṣó ẹ̀ ní ìgbà ọ̀rọ̀ máyégún torí ó promise yín nígbà yẹn ní one fifty each àgẹ̀yìn tẹ́ wà nàìjíríà yẹn nítorí one one fifty ẹ ò bẹ̀ṣùbẹ̀gbà owó tí ẹ make lára irú àwa yìí torí common ordinary one fifty kì í ṣe millions lẹ make lára wa ẹ bẹ̀ṣùbẹ̀gbà nítorí one fifty yẹn ẹlòmíì nínú yín sọ wípé òun máa short mi down pé bọ́tà mi ṣe lọ sókè ló ṣe máa wálẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ̀ dá lára tán lórí ah, ah, ó ti gbàgbé ni ayé ò lè fẹ́ kí ló dé náà sọ fún ẹ lórí iṣu ẹ lọ́jọ́ náà èpè burúkú kò sí èpè tí àwọn èyí ò fò má ṣàǹfààní gbogbo yín tẹ́ ẹ̀ṣẹ̀ fọ́tà nìkan lórí iṣu ẹ̀. Ah, kò lè fẹ́ bàbá ẹ o èyí tó dúdú nu ìyàwó bàbá ẹ dúdú bíi kóróṣin èyí tó pupapupa fò lémi. Ah. ẹ̀yin fi mèkì owó ni àwa dúró tì ní mi ò bá ìbò jẹ mi ìbámu ẹ̀yin bá jẹ ẹ bá mú ẹ fi mẹ́ẹ̀kì owó irú àwa yìí nígbà tí ìṣòro dé ló yẹ ká sá ká rárá yẹra pé hmm, mo dáàbẹ̀ kẹ́yìn kẹ́ máa lé fùrù kọ̀kọ̀ ṣùgbọ́n àwa yìí la dúró ẹ̀yin ẹfẹsẹ̀fẹ́ gbogbo ìgbà tí ìwọ máa wà ní Ìbàdàn bóyá òrò pé àmọ́ èmi mọ̀ àwọn tó rí ẹ dáadáa tó tún fídíò ẹ ó wà ń bàdàn wá páàkì sẹ́gbẹ̀ẹ́ kan wàá máa sọ fáwọn mága ẹ pé Kútọ́nu ló wà ìwọ ni Ìgbòho fi ṣe next of kin àwọn èèyàn á máa pè ẹ́ wọ́n yẹn fún ẹ lówó òtẹ́ẹ̀lì ipò wà Kútọ́nu bẹ́ẹ̀ náà fún ẹ lówó oúnjẹ wàá sọ wípé ìwọ nìkan wàá tún sọ fún wọn pé wọn nìkan ni wọ́n jẹ́ kó gbà kán rí Ìgbòho ó gba burúkú owó ó ò ro gbogbo ìyẹn o ìgbà tó di ọ̀rọ̀ politics ìṣẹ́jú kan ni ṣó rántí omíyalé torí olóòní kankan àgéṣẹ̀ tó o bá tún ní kan àgéṣẹ̀ ẹ̀kọ́ torí nǹkan tá ṣe fún yẹn tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run tó dúró àti àwa kan tá a dúró tì í kò sí ni a ní depression ṣáá ni ó lè ronú gbé nǹkan jẹ nǹkan burúkú lè ṣẹlẹ̀ sọ́tà wọn bẹ̀ ṣùgbọ́n nígbà tí gbogbo yín tẹ́ ẹ bá jẹ tẹ́ bá mu tẹ́ fi orúkọ ẹ̀ tẹ́ fi gé èèyàn tẹ́ fi make owó tẹ́ kọ́lé tẹ́ ralẹ̀ tẹ́ ṣe èèyàn nígbà tẹ lọ àwa tá a bàjẹ́ tá a bá mu àwa yẹn tẹ́ ẹ pè lájà ẹ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ pè ní blind follower gẹ́gẹ́ bí Awíkoko nígbà tẹ́yìn tẹ́ ẹ jẹ́ original tẹ́ ẹ jọ jẹ tẹ́ ẹ jọ mu tẹ́ ẹ sá lọ tẹ́ ẹ dá àwa tá a jẹ́ kankan yẹn àwa làwa dúró tì í ìgbà tẹ́yìn fi sílẹ̀ nínú ìdààmú ká ní nǹkan burúkú ti ṣẹlẹ̀ sí i ṣé Awíkoko àti Omíyalé wà lè bọ́ síta ẹ̀ lè bọ́ síta lẹ́nìkẹ́ wa máa lẹ́ẹ̀jà nítorí ọ̀rọ̀ Ìgbòho torí mi ò understand ṣèbí nǹkan tẹ́ ẹ̀ fẹ́ nìyẹn ẹ̀yin èèyàn ó dẹ̀ pé ẹ̀ understand àtàwíkókó àtọmíyalé wọn ò ní bìlífù wípé àsìkò tí Ìgbòho gba freedom Ìgbòho máa rí freedom èrò ọkàn yín kó máa já yín lọ́kàn jẹ́ òní pé ó kéré jù wọn rírú èrè the next ten years ó sì máa wà níbẹ̀ bóyá gba freedom ẹ believe pé throughout tí Tinubu máa fi kúrò ní eight years yẹ ibẹ̀ ló máa wà ó máa jẹrà mọ́bẹ̀ ó máa rọ́tìn síbẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tó mọ̀nà ló ń tọ̀ ó gbọ́n ni gẹ́gẹ́ bí statement yín nígbà náà during the camp then the camp àbí ẹlẹ́ni tó mọ̀nà òun ò mọ̀nà ó gàn ti àbí ẹ̀yin tẹ̀sí mọ̀nà ẹ ti jẹ nǹkan tẹ́ fẹ́ jẹ lára ẹ tẹ́ra ra fi sílẹ̀ ẹ̀rọ epo máa rọ́tìn síbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí àwa kan tá a dúró tẹ́yìn lè sọ wípé ẹ fẹ́ lanu gbàgà ní ẹnu yín kó làdé ìpàkọ́ yín torí ẹ̀ ní tìjú ṣé ẹ̀ léèyàn gidi tó rọ̀gbà yí yín kákan advice yẹn ni ṣé ẹ̀ ládvice kankan ni bẹ́ẹ̀ ni gbogbo èèyàn gidi tó súnmọ́ yín ti sá lọ tán torí ẹ̀ ẹ̀ kò sí traces pẹ́ léèyàn gidi ní sàkání yín tẹ́ ẹ bá ní traces èèyàn gidi ní sàkání tó lè bá yín sọ̀rọ̀ gbogbo orí burúkú tẹ́yìn méjèèjì ń ṣe yẹn ń ṣe ọ̀dàlẹ̀ balẹ̀ kú nìyẹn ti balẹ̀ lọ ẹ lọ kú ẹ fi movement lọ́rùn sílẹ̀ ní ìgbà tí Awíkòkó kó tó di pé wọ́n wá bọ́ síta pé APC àwọn fẹ́ ṣiṣẹ́ fún APC ẹni tẹ́ ẹ̀ mọ̀ tipẹ́tipẹ́ before day like four five months ẹ̀ l'Awíkòkó gbogbo ṣó tó bá ti ṣe bó ṣe ń fún bàbá kí tó yè jẹ ló ń fún Ìgbòho jẹ nínú ìdààmú tí Ìgbòho wà kó ronú wípé ènìyàn lẹ́ran ara bíi tòun ni ẹ̀jẹ̀ ló flow lára ẹ̀ ó wà nínú ìdààmú ó tún ń gbé ṣanlé lọ́rùn Awíkòkó ìkànnì ẹ̀ èṣù ń gbénú ẹ ò ní tìjú bó o ṣe rí tó orí yẹn bẹ́ẹ̀ ìwà ẹ ò dáa nínú bẹ̀ ló ti jókòó lé lọ kò sórúkọ tó pe bàbá Akíntóyè tó lákíntóyè ni ẹni Yorùbá torí pé o fẹ́ lọ dìkáàpù kó lè wà well justified ìgbé yorùbá nation ti tán òun ni ìwà àtúngbéyàlé ṣe lọ dé káàpù láti lọ sọpọ́ọ̀tì that was your plan tó ṣe ṣe gbogbo ṣó yẹn láti dojú ìjà kọ yorùbá nation ìgbà yẹn làwọn ọmọ múṣù ni wọ́n ṣe bí olórí burúkú ṣùgbọ́n lónìí iná nǹkan sìn lára àwọn tó lọ sókè ṣé kò padà wálẹ̀ tàbá ìrẹ́ níbọ̀dì tó wà láàrin tó sì ń dìlíìfù wọn okú òfò okú ìyá o awíkókó oní bàbá akíntóyè bàbá akíntólé ni abe o wà lára àwọn ẹni tí wọ́n ti gbà àti mọ̀dámù àwa ló kọ́kọ́ jẹ́ ṣùwàwé ẹlákítólé ẹni rán ló ń pa ẹni kò sí yorùbá nation kankan mọ́ ẹni yorùbá nation ti kú ẹ awíkókó ó ní ìgbòho ó ló dọ́bù ẹ̀yìn èèyàn ṣe ti gbàgbé ni ó lóun díà ìgbòho nínú fídíò ẹ̀ hìí sọmọ́ǹtì nínú yíyẹ yìí ni abó ti gbàgbé ni kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ gbọ́ olóòdì Ìgbòho tó bá bíire o ní kó dá ẹ lóhùn wípé àwọn àṣírí ẹ tó mọ̀ o ní nítorí wípé kí ló dé torí náà ìgbà yẹn o fẹ́ rojú ààrẹ mọ́ra o fẹ́ káwọn èèyàn wò pé ìkọtẹ̀ṣe ó wà òkè o ní ẹ àwọn èèyàn notice ó ṣe jẹ́ pé ìwọ o close mọ́ omíyalé kíní kan ṣúgà àbí bítálẹ̀sì ṣokotí àbí àwọn wo ló kàn dárúkọ tí gbogbo yín tẹ́ ẹ̀rílẹ̀ súnmọ́ ẹ̀yìn o ẹni gbogbo yín tẹ́ kílòsì mọ́ kí ló dé tí gbogbo yín wá dì kàǹpù àbí ṣé bọ̀bọ̀ ìmọ̀ wá wò pé ṣé bọ̀bọ̀ ìwà òkè ebi ẹ fẹ́ lọ ṣiṣẹ́ owó ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ make yín available mc dẹ̀ rí yín ó lè wí pé ẹ̀yin náà plus ilẹ̀ máa jẹ́nu wàhálà tó wà lẹ̀ ó yá ẹ kó wọ ó yá ẹ wọ ṣe jàre lọ máa polongo ẹ ṣiṣẹ́ kú wọ́n sì promise yín àbí ó padà ṣe show tó ní wọ́n mc ṣí àkáǹtì fún yín ó gbowó burúkú síbẹ̀ pé anybody yín tó bá ti broke ẹ máa lọ bẹ̀kẹ́ lọ gbowó àfìgbà tí gbogbo ẹ padà káàsì aládò ló kọ́kọ́ táṣìírí láyé nígbé yẹn kiri àfìgbà tí ṣé Sulaiman Olúmídé ní Abọ́lámídé nìyẹn ní thirty thousand péré nínú gbogbo wàhálà tó ṣe láyé ẹ̀ thirty thousand ló kàn ayẹyẹ wàá gbọ́ wípé gbogbo promise tnt promise yín fẹ́ẹ̀lì ló padà bá dé ẹ̀rí ṣìngbẹ́ lẹ́yìn elétẹ̀tì kọ́kọ́ lọ. àwọn ẹlẹ́jà àsọnu làbújá <laughs> wọ́n ti fi kádàrà wọn jẹja ẹ̀rù mo bẹ́yìn méjèèjì ṣe rí <laughs> ṣé ẹja yẹn gbòdì lára yín nítorí lùkù yín yóò dà áwí kòkó. Where now? Awíkoko wo mìíràn náà? Kí tiẹ̀ ló dé Awíkoko wá bí? Ṣé o fẹ́ para ẹ̀kú sórí social media ni? O jẹ́ lọ wá iṣẹ́. Ṣé o fẹ́ para ẹ̀kú ni? Lò ó ṣe ṣé òwò every two two hours. Ìwọ tó lẹ́ra lára tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wàá gbé bíi toothpick o. Kò sí ṣòótọ́ òdẹ̀ ìṣẹ́ mọ́ kówó pé kówó lé alájọ èèbà ẹ ṣé èèyàn lẹ́yìn méjèèjì yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ mi tẹ́ ẹ̀ wò mí ẹ kẹ́kọ̀ọ́ lára nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin náà ẹ bá mi George gbogbo nǹkan tí àwọn méjèèjì ṣe fún Ìgbòho ṣé èèyàn làwọn eléyìí tó yẹ ká tiẹ̀ tún gbórúkọ Ìgbòho lẹ́nu yín débi wípé ẹ tún wá orúkọ Ìgbòho yẹn nígbà tẹ́yìn tẹ lọ tẹ̀rọ pé ibi tó máa gẹ̀rà sí ẹ ti bìlífù wípé Ìgbòho lè ní freedom the only person tí freedom ẹ wà lọ́wọ́ ẹ̀ is gagaban bàbá Tinubu tẹ́lọ́kùn àyà yín àti gbogbo kọ́kọ́ sí yín gbogbo information yẹn ẹ má gbé mi kọlu èèyàn tí mi fẹ́ kọlu ká ẹ lè mọ̀ pé information yẹn wà lẹ́ lọ́dọ̀ mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹ̀yẹ́ tẹ́ ẹ̀ sọ oríṣiríṣi gagaban ẹ̀yin lẹ́ máa bá ba Jagaban ṣe bí ẹ parọ́ gbà yẹn nítorí mo mà rántí ẹ̀yin èèyàn ti gbàgbé yín ẹ gbàgbé pé nígbà tí wọ́n fún omíyalé lọ́fun gbà yẹn omíyalé ní ẹ àwọn freedom torí freedom Ìgbòho làwọn ṣe lọ di kámpù ó nítorí táwọn bá di kámpù tán tán campaign tí bàbá Tinubu bá wọbẹ̀ tó bá ti wọlé òun ló máa wá ṣe kí ni <laughs> a fún Ìgbòho ní freedom torí freedom ẹni dẹ̀ lẹ́yìn ìgbà yẹn á gbé kí Yorùbá nation come to reality ẹ pẹ̀lẹ́ ti yín kò tiẹ̀ sí wàhálà omíyalé bọ̀ ṣoṣá àti gbọ́ pé kò ṣe dádì yín jagaba kò ṣe bàbá Tinubu ló fírí Ìgbòho àṣemátàrọ̀ fàṣọ fẹ́ gbọ́ ẹnu tó bá ikọ́ tó bá gbẹ́lẹ̀ náà kó arápá òde ọ̀run ló ti wá mí mọ̀fò ẹ lè gbé lọ síbí kẹ gbé lọ síbí kò kàn mí ṣùgbọ́n tó bá di ìwọ nìkan wàá mọ̀ ó ti tọ́ ni mo yàn án now ìgbà yẹn kí lẹ sọ ẹ nítorí ẹ ṣùgbọ́n ìdùnnú ló jẹ́ fún àwa láti sọ fún ìwọ omíyalé àtàwọn ìkòǹkò pé ibi tẹ́ ẹ̀rọ sí ọ̀nà ògbàbẹ̀ o ọlọ́run ṣó ó jẹ́wọ́ agbára ẹ̀ wípé ènìyàn ṣe bí ọlọ́run ni wọ́n ní kò lè pọ́sibù èé wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ni bàbá bá wà ṣe wọ́n ní bí kò sí àwọn igbó kọ́lé sí ìwọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá bá ẹ̀ ṣe ọlọ́run kì í ṣènìyàn ẹ ti rò ó pin ipe the only freedom Tinubu ló lè jẹ́ ṣùgbọ́n for your information ọ̀run gan wá sí ọkàn Tinubu lé <laughs> Tinubu ní láyé ńlá wọn ò gbúdọ̀ fi sílẹ̀ ó ló níjọ̀gbọ́n ni kò ní jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróró ó ti stọ́bọ̀n jù ó ní ìgbò ó ti stọ́bọ̀n jù wọn ò gbúdọ̀ fi sílẹ̀ ṣùgbọ́n àdìtú lọ̀rọ̀ ilé ayé tí Ọlọ́run bá lóun dé ìwọ èèyàn fẹ́ máa sọ pé o láìdé o fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ wá á fi ẹ́ palẹ̀ ogun ayé ẹni yẹn mọ́ ni ó ń lọ́rọ̀ yín tẹ́ ẹ̀ bá fẹ́ rí ìbínú Ọlọ́run kí Ọlọ́run fi ọ̀rọ̀ Ìgbòho kó fi kó torí ọ̀rọ̀ Ìgbòho kó fi yín palẹ̀ ayé ogun Ìgbòho mọ́ ẹ jẹ́ sún sẹ́yìn lórí ọ̀rọ̀ ẹ̀ àbẹ́ ẹ̀ láǹkórí ni ẹ̀ ní tí ìjú ni Yorùbá nation tí ẹ̀yin sọ wípé ẹ máa wo bó ṣe contradict ara wọn nígbà yẹn o omíyalé nítorí tó bá ti débẹ̀ àti Sokoti tó bá ti gbà á òun ló tí Tinubu bá ti débẹ̀ òun ló máa make Yorùbá nation reality àbí gbogbo nǹkan tí pọ̀pọ̀lọpọ̀ yín sọ kọ́ nìyẹn àwọn oníplan bí ọ̀ràn ẹ jẹ́ kó wá wọlé tó bá ti wọlé olómaṣọ̀nà yorùbá nation ẹ pẹ̀lẹ́ ti yín èyàn ò ní sàn kan kò ní sọ̀rọ̀ ẹ máa sọ ọ̀rọ̀ ẹnu yín ẹ máa lóhùn ló sọ ẹ sọ̀rọ̀ sí lẹ́nu dìdìrín ni yín ṣó dẹ̀ ti wá gbà báyìí àbí kò ṣèwà wí koko tó ṣe ṣóò even láfíà tí wọ́n ṣe tán wọ́n inaugurate bàbá Tinubu oní Yorùbá nation ti lọ rèé sinmi oní ẹ ó tún dayé ìgbà míì oní ẹ tó bá tiẹ̀ máa kàn ó tún yá oní tó bá tiẹ̀ máa continue kò ń ṣe àwọn tó wà bẹ́ẹ̀ sìn ìwọ ń fẹ́ jẹ́ kó yé wa pé ìwọ bẹ́tà wà nìyẹn o ìwọ tó ń gbọ́ mi tá a ti jọ dúró láti ìbẹ̀rẹ̀ tá a dẹ̀ dúró títí dìsè tá a yẹsẹ̀ tí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ tá a dúró pa ó yá táàpù ara ẹ̀ táàpù ara ẹ̀ Awíkoko ìwọ fẹ́ ẹ̀yin fẹ́ máa sọ wípé ẹ̀yin bẹ́ẹ̀ tá a wà nìyẹn o the same Ìgbòho tẹ́ ẹ lẹ́mọ̀ láti ilẹ̀ tẹ́ ẹ bá jẹ tẹ́ ẹ bá mu tẹ́ ẹ lé Awíkoko olóòmọ̀ ju àwa lọ àwa kàn rí látòkèrè ni àwa a wá rí látòkèrè ńgbà tó ní challenges àwa la dúró tì ẹ̀yin tẹ́ ẹ jọmọra yín láti ilẹ̀ tẹ́ tún fi orúkọ ẹ̀ méèkì owó gbogbo yín lẹ disappoint ẹ̀ tẹ́ sá lọ ẹni kó kú síbẹ̀ àwa ò wá kó kú síbẹ̀ àìkú síbẹ̀ tó tún wá gba freedom tó tún jáde inú tún bí yín èṣù ni yín o awíkóńkó àtomi yálé ẹni ègbé ni yín o ìkà ni yín o ó yẹ káwọn olóríire èèyàn kan súnmọ́ yín o torí tó olóríire ò bá sún sẹ́yìn fún yín ẹ máa contaminate oríire wọn o wọn ẹ nínú rẹ ẹ ṣèyàn rẹ ẹ ní loyalty kankan sí ẹlẹ́dàá ara yín débi tá ẹ máa ní síyàn tá ẹ bá sọ fúnra yín pé ẹ báyàn jẹ ìbámu tó wá níṣòro tá ẹ sá lọ èèyàn rẹ wo ló wá wà lára yín ọ̀ọ̀ ẹ kó sì lọ. màá jọ ẹ̀yin lẹ́tà mo wà lórí níbi mò ń ṣe fídíò lọ́wọ́. ò ṣe kí ni mi ò ní nǹkan àgẹ́ǹtì olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mà fi Sunday Ìgbòho. lẹ́nu nínú ẹ̀ sọ̀rọ̀ ká ní ẹ́ òjò tó rọ̀ ló jẹ́ kọ́kẹ́ yẹlé pọ̀ mẹ́díye tí ò bá jẹ́ pé nǹkan tó dé tó ní kán wá wò tó yẹ pé Ìgbòho tó jẹ́ èèyàn tó rẹ ara ẹ̀ sílẹ̀ tí ò sí èèyàn tó lè bá ṣe irú ìwọ ìwọ wíníwíní ìwọ láti bó síbo jàre ó máa pàtàkì ara ó máa rírẹ bí èèyàn kan pàtàkì ìwọ ìwọ àbá láàárù ẹ ah ṣá ó ṣá àní kẹ má kóyàn mọ́ra bọ́ ṣe rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bóìsì wọ̀nyí wọn ṣèyàn téèyàn lè súnmọ́ wọn ò wúlò. orí ọ̀fẹ́ bá wà fún yín láti kojú olóyè Sunday ẹ̀kọ́jú wọn lára mi ẹ̀ má jẹ́ kókó ọ̀bì ó hàn bẹ́ẹ̀. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́kùn lọ́sì. ẹgbẹ́ kọ́kọ́ yànnà dá ọ̀rọ̀ kan. ẹgbẹ́ kọ́kọ́ ṣàlàyé lórí ẹ̀ bá ṣe. níwọ̀n bá àṣẹjú tí mo fẹ́ lò tó òbí pẹ́ rárá mi ì ṣe léyìn tó ní jalè nífẹ̀ẹ́ mi. nífẹ̀ẹ́ àbẹ́ẹ̀ máa gbọ́rọ̀ rùn níwọ̀ tó yẹ ká rí kalẹ̀ lóko pa ká kan ẹ mọ́gi ká fi ẹrú bọ kó kókú lọ kó kárùn lọ nílẹ̀ yorùbá ká má rírú ẹ̀ mọ́ <laughs> kí ni iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ṣe ìwà wo tó wù síta tí gbogbo èèyàn mọ̀ ẹ̀ mọ́ tó fi máa ní pé kán lọ́ọ̀fù ẹ̀. <laughs> because kò sí bá a ṣe fẹ́ sàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn ẹni. ó hùwà tán fi lè fẹ́ràn ẹ ṣó orí tó o bá hùwà tán fi lè fẹ́ràn ẹni kì í ṣe gbogbo èèyàn náà máa sá fún kò séèyàn tí kì í ní challenges láyé o tó bá tẹ̀ tó wá tó àsìkò tí ọlọ́run bá wá rí wípé ẹni àyànfẹ́ àyànfẹ́ òun ni tó rí wípé àwọn tó rọ̀gbà yìí ká ọ̀tá ló pọ̀ jù fún ju ọ̀rẹ́ lọ ọlọ́run máa ń ṣe é mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrìn àjò ayé mi ni mo ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ torí ojú la rí àrínú ọlọ́run ló rínú tó rójú tó rí gbogbo ẹ̀ tó mọkàn oníkálukú tó bá rí wípé àwọn tó ń ṣe hehehehe mọ́ yẹn àwọn tó ń gbé gbọ́ngbé kòtò ni awa bó ṣe máa kẹ̀yìn á yọ wọ́n dànù ìwọ̀nba àwọn tó bá kù tó ń lọ́ọ̀fù ẹ̀jẹ̀ nílì àfisílẹ̀ fún ẹ ìjọ yẹn ló bẹ̀rẹ̀ sí ní lífù nọ́málì ọkàn ẹ á balẹ̀ gbogbo nǹkan ẹ á máa lọ wàá rọra máa ṣe ilé ayé ẹ slowly slowly kò sí yìí ha ha fake love ṣé ìwọ ní nǹkan tó ṣe sílẹ̀ tó lè mú káwọn èèyàn lọ́ọ̀fù ẹni tí wọ́n bá hẹ̀tì ẹ o ní kò sí bó ṣàlọ̀ṣàlọ̀ kò séèyàn kó o gbé ẹbọ ẹ̀bẹ̀ o ìwọ náà ṣáà ní sunkún this time around torí ibi tó yìí ń lọ náà nìyẹn pé o máa padà ṣe bíbi tó sọ fún ẹ pé o máa ẹ̀ǹdì ẹ̀ sí nìyẹn ìgbà táwọn ti bí náà parabuléètì parabuléètì lọ́jọ́ sí ìgbà tó wọ́n ní sọ́ọ́ ṣe báyìí ṣe báyìí acting náà ni gbogbo ẹ̀ kọ́tẹ́ǹtì ni kọ́tẹ́ǹtì èwo náà fún wọn this time around ṣé ẹkún ni wọ́n má gbé wa wá ti ní kọ́tẹ́ǹtì yẹn ó máa wà wọ́ three gbé kọ́tẹ́ǹtì míì jáde. ọ̀rọ̀ kárí wíwíwí náà orí àìnífẹ̀ẹ́ ni náà ló máa já sí. ṣé wọ́n nífẹ̀ẹ́ yẹn. quiet ìwọ ń fẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ ṣé ìwọ mọ̀ nǹkan tó ń jẹ́ ìfẹ́ tó o bá mọ̀ nǹkan tó ń pè ní ìfẹ́ tó o bá mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́ tó mọ̀ nǹkan tó ń jẹ́ ìfẹ́ ohun tó ṣe fọ́mọ Adéyẹmọ ò ní ṣe kì í ṣe pé ó fún Tinubu nìkan tẹ́ àwọn èèyàn bá yín sọ ó dẹ̀ pé kò yé yín tí ìwọ bá mọ̀ nǹkan tó ń pè ní ìfẹ́ nǹkan tó bá nílò fún yàn ó ní gbogbo ìgbà tó fi ń bá ọmọ Adéyẹmọ ṣe Ìgbòho ojú ayé ló ṣe ọ̀run dẹ̀ ti fi é hàn òun ni mo sọ nísìn tó àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó bá rògbà yí ẹ ká tí inú ẹ tó mọ̀ tó kàn ṣe tiẹ̀ tó lọ bá wá rí i pé ọmọ yìí mọ̀ kankan àwọn eléyìí àgbà lára á wá ọ̀nà tó fi máa yọ yín dànù bíi jìgá á pín ẹni yẹn àti ẹ̀yìn ẹni bíi á separate yín ìwọ̀nba àwọn kúkúnú pé níṣẹ́ tó bá kù tó mọ̀ pé wọ́n nínú resi á fi wọ́n sílẹ̀ fún á ṣẹ̀ṣẹ̀ wá máa hàdì àwọn èèyàn gidi again ẹni yẹn náà dẹ̀ ti wá gbọ́n á rọra máa ṣe ilé ayé ẹ̀ jẹ́jẹ́lì ohun tí ọlọ́run ṣe ìwà ọlọ́run mọ̀ pé ẹ ò ní ìfẹ́ ìgbòho òun ló ṣe jẹ́ ká ẹ wu ìwà tẹ wù yẹn ká lè mọ orí ìṣẹ̀dá tẹ jẹ́ irú ìwọ yẹn ló wá ẹ̀sẹ̀ òun sọ̀rọ̀ nípa ìfẹ́ kó padà sí ẹlẹ́nu. mo dákẹ́ lórí ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ kì í ṣe fún bá torí pé ṣe rí ọ̀pọ̀ àwọn tí máa ń comment afọ́jú ń bẹ́ nu wa àdìtí ń bẹ́ nu wa tá a bá wá sọ́ra ó ṣeé ṣe ká gbé wa kọlu ẹni tó ò yẹ ká kọlu. ta ni ò yẹ kó tí kọlù báyìí tó tí kọlù kó ṣì lọ sọ̀rọ̀ èmi sì máa ń sọ gbogbo èèyàn pé lábẹ́ àkótílẹ̀ wò ó rí ìdígbà kó gbẹ̀mí kọ́kọ́ lóye Sunday tó. Ah, ah. ẹ wá ẹ jẹ́ kó rí ẹ̀yin méjèèjì wá òkè ẹ̀yin méjèèjì Awíkókó àt'Omíyalé ṣé ẹ rí clout tẹ fẹ́ ṣèṣì àwa máa bá yín bàjẹ́ gbogbo èèyàn ẹ má lọ wo àwọn fídíò tó fi ń búra wọn wọ́n fẹ́ fi ṣèèsì wọ́n fẹ́ fi ìgbò ṣèèsì clout ni tí ìgbò tí ìwọ àtèmi tá a bá dúró ti ọmọkùnrin yẹn tí nǹkan burúkú ti ṣẹlẹ̀ sí nígbà táwọn méjèèjì tán sá lọ ṣé òkú ọ̀tá ẹ̀ òun náà fẹ́ wá máa fi ṣèèsì clout ṣe ṣé wá wá wá máa jà nítorí ẹni tó ti kú nǹkan tó jẹ́ ọmọkùnrin yẹn rí lójú ogun wọ́n fi sílẹ̀ wọ́n sá lọ àwa dúró tán ẹ wá fẹ́ tó wá padà orúkọ ẹni yẹn lẹ fẹ́ wá tó wá máa fi make ara relevant mo rò yín pé orí ń ta yín orí ṣe kí ni ó ń ta yẹn awíkókó mo tẹ̀yìn bọ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀. àkàbà téèyàn bá bá gòkè <laughs> ẹ má ṣe ń tàn yín èèyàn ṣe kí ni èèyàn èdè. omi ìyálé mo láìkì ẹ ó ní àkàbà téèyàn bá bá gòkè èèyàn kì í ṣe kí ni èèyàn ò kì í ge báwo nìwọ náà ṣe wá rìn báwo ló ṣe rìn torí orúkọ Ìgbòho òun ló jẹ́ kí ìwọ yìí káwọn káwa ìka mọ̀ ẹ́ kí Ìgbòho tó darapọ̀ mọ́ wa ní Yorùbá nation kò sẹ́ni tó mọ̀ òkòlò ẹ lọ́yọ̀ọ́ kò sẹ́ni tó mọ̀ yá ẹ̀ bọ́ bá a ṣe wá rí ẹ ó ní yàrá nínú ilé Ìgbòho máa ń fọwọ́ lálẹ̀ ni ó máa ń ṣe bí ọlọ́run nínú ilé Ìgbòho ni gbogbo àwọn other boys tí Ìgbòho kó mọ́ra ó máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé ìwọ gangan ni after Ìgbòho ìwọ ni next now ó mọ bó ṣe máa ń ṣe bí ọlọ́run láàrin wọn ni wàrásì ẹni ọlá gangan gangan gangan brọ́dà yẹn ẹni ọlá ọmọ iyì ọmọ ẹ̀yẹ olóríire ẹ̀dá brọ́dà yẹn ẹ̀yin èèyàn mi mo sì máa gbé wá ẹ sì máa ṣe brọ́dà yẹn lóore including me a sì máa jọ ṣe kí ni a máa ṣe ẹni ọlá lóore ṣé ẹ mọ̀ wípé gbogbo bí omi yalé àti gbogbo wọn tọ́pọ̀ wọ́n yẹn make owó pẹ̀lú orúkọ Ìgbòho and everything ó lè pé ìpasẹ̀ ẹni ọlá ìgan ni omi yalé fi mọ Ìgbòho náà ìgbà tó padà sí mọ́gbò tán ó bà tẹni ọlá jẹ́ ó frustrate ọmọ yẹn nínú ilé Ìgbòho and one thing tí mo wá respect ọ̀nà ọlá that guy went through hell ó rọra sún fún yín ìgbà tó rí bó ti ń wà mẹ́sì ó rọra sún sẹ́gbẹ̀ẹ́ ó rọra ń ṣe tiẹ̀ lọ ẹ̀yin èèyàn ṣe fẹ́ gbọ́ the same man tí mò ń sọ yẹn ni ọlá ẹ̀ ẹ̀ lè rí kó máa ṣe làwùlàwù bí Ìgbòho ṣe wá wọnú ìdààmú látọdún tó ti wà ń bẹ títí tó fi jáde dìsín Ẹniọlá stand with Ìgbòho Ẹniọlá dúró ó wà mọ́ Ìgbòho tí pọ́npọ́npọ́n tí pọ́npọ́npọ́n báyìí ni nígbà tí gbogbo yín ṣorí burúkú lọ́ọ́ lè bọ̀bọ́ yẹn dúró ẹni ọlá ibikíbi tó bá wà tó bá rí fídíò mi very very soon oore ẹ tó wà lọ́wọ́ wa ọ̀run ló sọ bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnnà fẹ́ ṣe fún ẹ ṣùgbọ́n yàtọ̀ fún oore yẹn ó ti make orúkọ ẹ o ó ti jẹ́ ká mọ orí ìṣẹ̀dá tó jẹ́ ẹni téèyàn ń gbọ́kànlé téèyàn ń bá rìn téèyàn fẹ̀yìn sílẹ̀ fún òun ẹni ọlá kò ń ṣe irú àwọn olóòórùn ọmọ àlè burúkú wọ̀nyí ó tẹ́ mi lọ́rùn gẹ́gẹ́ bí àwọn kan tàbí bàbá jí láàárọ̀ èpè nípùlà oríṣiríṣi èpè ó tẹ́ mi lọ́rùn pẹ̀lú èpè yẹn ju kí n sọ tí ò yẹ kí n sọ lọ nítòótọ́ ọlọ́pàá fún àǹfààní ẹ̀yin tí ẹ bá gbọ́ fídíò Awíkonko níbi tó ti sọ wípé Ìgbòho ń lépa ikú sí òun sí àwọn kan disappointed wípé ó fẹ́ pa wọ́n ó ránṣẹ́ ikú sí wọn pé kán lọ pa wọ́n ìwọ tó bá ti gbọ́ mbẹ̀ òtítọ́ ọ̀rọ̀ pọ́nbele tó ṣẹlẹ̀ láàrin yẹn òun gangan ni omíyalé òun ló ṣe àlàyé níbi bíi ẹ fetí balẹ̀ kẹ́ ẹ dẹ̀ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ lè ti gbọ́ lórí péjì ẹ tún farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè mọ̀ wípé tí Awíkonko bá ní orí ọ̀fẹ́ tó lè lè fi pa Ìgbòho wàá ṣe gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ ṣe jẹ́ ká fi Ìgbòho kọ́ Awíkonko lọ́rùn torí wípé títí títí tí tí Ìgbòho fi wà ní ìdààmú bó ṣe jókòó lé lọ́fun ni kò sórúkọ tó pè tán kò sí nǹkan tó ṣe fún tán ṣùgbọ́n gbà tán lọ́rùn òjọ yín ó ti gba freedom the same Awíkonko náà ló fòfẹ̀rẹ̀ tó bọ́ síta ní voice note tó ti go round round round round. tí gbogbo wa ti gbọ́ mo pe òòṣà tá a bú sẹ́rìn tá a rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ṣe yẹ̀yẹ́ tí gbogbo wa ta wà lórí fóònù tá a fẹ́ rẹ́rìn kú gbé máa wà wọn ọ̀dẹ̀ ẹ òye ilé ayé òtí ẹ̀yẹ yín a ti tilẹ̀kùn mọ́ yín a fi kọ́kọ́rọ́ pamọ́ ẹ̀ lè rí nǹkan kan ẹ̀ lè gbọ́ wọ́n ti gé yín létí lọ ẹ̀ gbọ́ nǹkan kan mọ́ ẹ máa imagine Awíkókó nìkan ló torí hatred Ìgbòho ó ìgbà tí wọ́n fi Ìgbòho ṣé ẹ mọ̀ ẹ́ pọ́ bọ́sìta tó ṣe congratulation àṣẹ kò padà dénú ẹ̀ oníran ló bá yẹ kó dé inú ẹ̀ kí ló dé tó ṣe fẹ̀rẹ̀ bọ́ síta tó gbọ́ pé wọ́n wọ́n níyàn kan sọ wípé wọ́n dìpọ́tì ọ̀tá ìgbò láti Germany lọ sí Kútọ́nù tó wá pariwo síta voice tó ti wà káàkiri inú ẹ fẹ inú ẹ ti dùn pé Ọlọ́run ti bá ọmọ táwọn ègé ẹ ti rí wípé torí gbogbo èrò ọkàn wọn ni pé Tinubu nìkan ló lè free Ìgbòho èrò ọkàn wọn dẹ̀ ni wípé Tinubu yẹn ò ní free yẹ not have àfi tó bá parí eight years yẹ so bí nǹkan tó burúkú tó ṣe àmà ṣẹlẹ̀ sí ọ̀tá Ìgbòho yẹn tí a lè sọ pé ṣó tán awí fún ó ń bẹ́ àbí ìwọ kọ́ ló pé ní ìgbà tí wọ́n pa wọ́n ní wèrè ilé ìwọ náà wà lára àwọn tó pariwo pọ́npa wọn o kí ni Ìgbòho wá fohùn lẹ́ pé tán bá nílé ìgbé lálàáfíà kan kúrò mẹ́ mẹ́díà ó padà bọ́ síta ó wá ṣe fídíò fún Ìgbòho oní ìṣọ̀lá ẹnu ń já wáyà ẹnu yẹn ó já wáyà ò torí ó padà lé àwọn fúlàní lọ tó o bá padà wá sọ lónìí nísìn wípé ẹ wọ́n ti parí ìjà ní ìgbà tí ìgbòho wá dá sí ni wàá mọ̀ wípé kí ìgbòho tó dá sí igbe wọ́n pa wọ́n wọ́n pa wọ́n ní ìwéré ilé láàgbọ́ lójoojúmọ́ àbò fẹ́ sọ pé òfin ti ara ẹ̀gbọ́n pé olórí OPC àmọ̀tẹ́kùn operation boss wọ́n pa wọ́n bẹ nípa jìgá nídẹ̀ ni ìgbà tí ìgbòho sọ̀rọ̀ tó dá sí ìgbà yẹn ni peace wá síbẹ̀ gbèfọ́ ga ẹ̀ yé bínú orí mọ́ ẹni orí dá ó mà ti da orí kòkò ó jẹ́ má bínú orí kò fi fìlà dédìí ó rí gbò ó èèyàn tẹ́ ló wà lẹ́wọ̀n tó ní house of arrest náà fi sí wa tí ìgbò ó lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìgbò ìwọ́gbọ́n tó yan lọ tó yan bọ̀ bí ọmọ ọlọ́ba tó join OPC èèyàn MC pẹ̀lẹ́ ẹ̀ èèyàn olúlu of lelele ó lè tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ ìgbò ìwọ́gbọ́n ló tó wà lẹ́wọ̀n ó lè tó bá rí ìgbò ó fresh bàjẹ́ tó bá rí skinner ó ṣe lódódó ọkùnrin for that matter tó bá fọwọ́ tẹ páàmù ìgbò eh, ó ṣàmúfọ́ o ó soft àfi bí ọwọ́ ọmọ òkókó ìgbò wá fáàn ìlà yẹn tán ló ṣe pàǹpà tẹ́lẹ̀ lóòótọ́ mo padà rí ó ti wá tírín ó ṣá lélẹ̀ yìí ò bá jọ́kọ ẹni a sì jálè ẹni màámi ọmọ tó yà sí màámi adérọ́pọ̀ ẹran ńlá lè gbé respect ẹ sì gbádùn ọkọ yín dọjọ́ alẹ́. Hmm? Awíkókó ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ Ìgbòho sinmi agbájá tó o bá sinmi ó ló fẹ́ ṣe part one to ten fúgbò kò ní dáfẹ́ni tó bá sọ fẹ́ pé kò má ṣe part one to one thousand dìmọ̀ tó bá ṣe ń ṣe ṣó fún Ìgbòho dìmọ̀ láyé ẹ̀ ń dóná sí nǹkan tí ò tí ì yé ẹ̀ nìyẹn tẹ́ fẹ́ mọ̀ èè omíyalé ìwọ náà tó rò wípé o fẹ́ bá wí kókó jà kó o lè rí ojú rere Ìgbòho torí àwọn tó sọ fún ẹ wọ́n ní kó máa ṣe wọ́n wá ń tì ẹ́ mọ́ Awíkókó pé Awíkókó tó bá ti bú Ìgbòho ìwọ máa gbèjà Ìgbòho so wàá lè ṣé o mọ̀ ẹ́ páwọn yẹn àwọn tó ń tì ẹ́ yẹn àwọn náà ń kọ̀dúró ilé orí Ìgbòho àwọn ọ̀dẹ̀ àti wá àtàwọn òpònú ó ti gégi lásìkí nígboro ti gáàgé mọ Ìgbòho aṣáwá but mi lọ́dọ̀ tèmi mi rule ẹ̀ out torí ọkùnrin nìyí ọ̀nà ìgúdè tó bá yẹ pé gbọ́n ni tó jẹ́ wípé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí òtítọ́ ni ó jẹ́ ní òní tí ò ṣe fake tẹ́ ẹ ní ọpọlọ ṣé orí social media ló yẹ kẹ́ ti wá máa ṣe ẹ mọ bẹ ṣe máa contact Ìgbòho àsọkùnrin sọkùnrin ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì bára yín jẹ ẹ bára yín mu orí social media kọ́ ló yẹ kẹ́ gbé wá ẹ kórìí burúkú lọ ní alẹ́ sọ̀rọ̀. ní àyájọ́ ọjọ́ ìtúnú àwẹ̀ mo wà ní ilé mi ní Òṣogbo àmọ́ adúpẹ́ wípé kòkòkò rọrùn ọlọ́run dẹ̀ forí ọ̀fẹ́ yẹn fún ṣíṣe àmọ́. bàbá mi àkàndá ọ̀rọ̀ àwí gbogbo tẹ́rí ọ̀rọ̀ tí ń jà ráìráì. tẹ́lẹ̀rẹ̀ wú àwọn èèyàn òpònú pọ̀ nínú àwọn tí máa ń comment. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ màá. akai káì amukun mẹ́kọ̀ọ́ ẹ̀dá tẹ́lẹ̀ wú àwọn ètò tá a bá ń ṣe ẹni àkọ́kọ́ tó. ṣé ti gbọ́ ṣé ti gbọ́ ṣé ẹni bó ṣe ń gbé yín ṣépè yẹ́rí ẹ̀yin tẹ́lẹ̀ owó tẹ́lẹ̀ kọ́mẹ́ǹtì mẹ́ẹ̀. kan ń bẹ fọmọ Yorùbá lábẹ́ bó ti lè kó rí olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ò lè ránṣẹ́ kú sẹ́ni kọ̀ọ̀kan kí wọ́n lọ pèjẹ fún kéde kí la bá débẹ̀ kí la bá débẹ̀ eré. ṣé ti rí wípé ọ̀tá ayérayé òun ni Awíkókó jẹ́ fún ọmọ Adéyẹmọ tá à ń pè ní Ìgbòho torí tó bá gbọ́ fídíò ẹ̀ tó ṣe lára ẹ̀ fídíò tó ṣe tára ẹ̀ ò balẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí Ìgbòho ò dá ẹ lóhùn gbogbo ìgbà tó ń ṣe fídíò pé ó dí ẹ̀ kò dá ẹ lóhùn tá ni wọ́n tó ń dí èèyàn àwa sọ Ìgbòho ò ní láti dá anybody lóhùn ó dàbí ìgbà táwọn wèrè yẹ ọ̀tọ̀ ọ̀hún àwọn ọmọ múṣù ni wọ́n sọ ó gba twenty billion ó gba three billion ó jẹ́ kinní kan táwọn kan sọ pé dandandan tí ò bá gbowó èèyàn ó ní láti bọ́ síta kó wá dìbọ́ǹkì wọ́n wá sọ fún ọṣà ọmọdé wọn lóhùn mọ́ máa ṣayé ẹbí tó wà ìwọ tó bá bìlífù ó bìlífù náà nìyẹn àyèbówọ́lá ló gbà kó pààyàn ṣé àwọn tó pariwo tó parọ́ burúkú mọ́ ń bà náà ṣé wọ́n padà bọ́ síta ń ṣe pé irọ́ ni wọ́n mọ̀ irọ́ náà pamọ́ ṣé kò tán Awíkọ́nkọ́ ló sọ wípé Ìgbòho pé ó ránṣẹ́ ikú pé kán wá pa wọ́n àwọn tó ń bu òun lẹgbọ́n tí Omíyalé sọ ẹ̀ máa tún tún sọ tún plé ẹ̀ tún gbọ́ wípé Ìgbòho ránṣẹ́ ikú sẹ́nìbọ̀dì lórí kíni kí ló lè tó yẹn gbàgbé Awíkọ́nkọ́ ta ni ìyá ẹ̀ tí wọ́n máa máa ránṣẹ́ ikú kan wá pa ẹ́ èyí kan mú kó ògùn ògùn ẹ pálí rèé yóò Ìgbòho fúnra lára ẹ̀ ikú tí ń gbọmọ lọ́wọ́ ọlọ́mọ tọ́lọ́mọ ògbúdọ mi fi kí ta ni ẹ tó ṣẹ̀ṣẹ̀ máa rányàn wá tó bá fẹ́ ṣe anything fún ẹ ta ni ẹ àti wípé látòkè ẹ désàlẹ̀ kí ló wà bẹ́ẹ̀ tán fẹ́ pa torí the last time tí mo wò ẹ́ látòkè désàlẹ̀ ò padà jẹyàn tó wà láì olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ò lè ránṣẹ́ ẹkú sẹkẹ kọ̀ọ̀kan ni wọn lọ pèyàn fún kéde. kí ló dé tó ṣe jẹ́ pé ìbàjẹ́ ìbàjẹ́ Ìgbòho ni Awíkọ́nkọ́ ṣàjókòó lé lórí tó ṣàń kí ló dé ìwọ kan náà ló fò fẹ̀rẹ̀ bọ́ síta tó ló màṣírí ẹ̀ tó bá tó kó bọ́ síta ó dẹ̀rọ wípé nígbà yẹn tó bá bọ́ tó o bá sọ nǹkan tó le jù sórí àwọn tí wọ́n ń pè ní bàbá títí ẹ̀ àwọn nǹkan wọn tó wà lọ́wọ́ ti rí èmi gan-an láti iye ọdún tó ti pẹ́ kakọ̀ fi bá wọn bò pé kakọ̀ máa kàn fẹ́nu ba ṣeré lásán àgbéjáde with proof ẹ̀yin wo àwọn ọ̀gá tmc tó ń sáré tẹ̀lé kiri àwọn yẹn máa ń da lérú wọn máa ń da ó rí márèèjì ọmọ ọlọ́mọ tán dàrú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìkan lára àwọn àdírẹ́sì yẹn ó ṣe bẹ́ríà ẹ mọ̀ pé búrọ́dà ẹ̀yìn ọ̀gá tiẹ̀ òun ló lè kúrò nílé ọkọ tó lọ gbalé fún ní bẹ́gà bóyá máa ń ṣe fún gbogbo wọn nìyẹn <laughs> ó ti rí máàkì yẹn lára gèdè yẹn nìyẹn wọn ní máàkì tó máa ń wá spiritually wọn bá ti rí o larí mo ti ẹ bá ẹ nìyẹn ara máa ju àgbàdo díẹ̀ díẹ̀ sí ẹ owó kékeré yẹn á máa jọ ẹ lójú àkọ́kọ́ lọ lọọjì wọn sóòtẹ tó bá kúrò ń bẹ abọ á fún wọn àbó òrì tí yẹn ṣe bẹ́rí àbàbá ẹ̀ tí ọkọ̀ ẹ̀ wá síbẹ̀ bàbá àwọn ọmọ ẹ̀ ó rẹ́ mc tó take over ó ọ̀pẹ́rẹ́sì bọ̀bọ́ yẹn kú ni ó ọ̀pẹ́ẹ̀sì èkó fọwọ́ àwọn àtàwọn wèrè tán kóra wọn kiri wọ́n ọ̀pẹ́ẹ̀sì bọ̀bọ́ yẹn kú bẹ́ẹ̀ ṣe fẹ́ rúre tẹ́ ẹ bá rúre lẹ máa sọ re o bẹ́ẹ̀ bí ìgbẹ̀yìn yín ṣe fẹ́ bóyá fẹ́ dà àtúbọ̀tán yín ṣe fẹ́ dà nílẹ̀ Yorùbá ó ní mi ò mọ̀ irú ìwọ lè bọ́ síta kó máa sọ pé èèyàn kan ní kán wá pa ẹ́ ó ti gbẹ̀yìn pé àwọn ọ̀gá MC tí wọ́n sátẹ̀lé lẹ́yìn tó jẹ́ ọlọ́run titi yín lórí lẹ́ṣọ̀ mi ló ń pè tó ń halẹ̀ mọ́ mi tó ń tírẹ́tìn ayé mi ló wá níyàn kan tírẹ́tìn ẹ̀ ta ni etí ìgbò máa ṣẹ̀ máa rányàn níwọ̀ tó jẹ́ gómìnà ni àbò jẹ́ bàbá jagaba ìwọ ló kéré jù ìwọ wo ìwọ gbẹ́gbẹ́ bí àpò ìwà ṣùgbọ́n mò ń bi ẹni kí ni Ìgbòho rà nígbà ẹ tí ò sanwó òye sáré fẹ̀rẹ̀ wọ́n ti dìpọ́tì ẹ ẹni tí burúkú tó bá ti ṣẹlẹ̀ inú ẹ̀ máa ń dùn mí sígbò ẹlẹ́dàá ẹ̀ àbí ẹ̀ la bá débẹ̀ eré kí la bára wa débẹ̀ ká fi wá wá ránṣẹ́ ikú síra ẹni. àmọ́ àlàyé lórí ẹ̀ bá ṣe. ẹ má dá omi ìyálé lóhùn àwọn tó ti àwọn tó bọ́ síta lọ́jọ́ tán ni pé kán máa sọ sọ́rí tó kún sí àwọn náà tún ṣiṣẹ́ ilé mo kàn já yín sí ni mo rẹ́ yín sí ni àwọn ni wọ́n ṣe é àwọn ni wọ́n máa ń bìlíìfù wípé wọ́n lè gbéyàn kan sókè wọ́n tún lè gbẹ́ lómi ìwàlẹ̀ yet àwọn go pro lẹ̀. wà á máa gbọ́ ẹ má bàa ṣe o <laughs> ẹ má bàa ṣe o mo bá wò sẹ́ẹ̀tì àwọn tó ní kó má bàa àwọn sẹ́ẹ̀tì àwọn tán ní kó má bàa ẹ̀ ṣe tó bá wá wò wọ́n wà á wò wọ́n báyìí láti bẹ̀rẹ̀ wà á wò wọ́n lọ sókè látòkè wá sísàlẹ̀ hìí who are these animal place or things. <laughs> àwọn eléègán bá súnmọ́ ìdẹ̀tí àánú ni ó yá ẹgbá báyìí ẹgbá dànù bí epo ẹ̀yin wò ó yá wàá bú gbogbo wọn wàá rọ wọn báyìí ó yá ṣù gírígìdì sójú kan ó yá ẹ lọ ẹ wà bí wọ sí ìyá yín. ọgbà ò ní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. so kí nìkan náà ni pé mo gbọ́ ni o hmm. mi ò tí ì gbà wípé wọ́n dá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho padà láti orílẹ̀-èdè Germany padà sí Kòtónú. ẹ ń gbọ́. But I don't believe. tó o bá bìlífù kí ló pariwo wá ṣe níta torí ìwọ ló gọ̀ jù ọlọ ìwọ ló ṣe kí ni ìwọ ló gọ̀ jù voice note tó gbọ́ tó dáwèrè síta tó ń ṣe kìíní yẹn o fẹ́ wá ṣe breaking news <laughs> kí wọ́n tó gbọ́ ó ti wà lọ́wọ́ almost everybody àti rẹ́rìn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nìbọ̀dì ò ṣe dá sí i dídìrín wọn bí tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé wọn ṣe bọ́ síta kí wọ́n wá dìfẹ́ǹdì ọ̀gá wọn bàbá wọn tó ń gbé láti Germany lọ sí kìíní kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rúnrún ni kò sí kankan oh everybody ṣe quiet tell me from my own side though lirú èmi ò ṣe lè dá sí i pé gidi nígbà tí voice note ẹ̀ bọ̀ ṣùgbọ́n ní ìgbà tí ọ̀rọ̀ yẹn wá jáde látẹnu títí ẹ ọ̀rọ̀ ọlọ́gbọ́n lẹ́nu àṣìírí náà ti ń gbọ́ ẹ̀yẹ náà ò gbọ́n ọ̀pọ̀nù ni o nígbà tí wọ́n wá bọ́ síta tó wá celebrate ẹ̀ olóòbí believe tó ò bá believe ò ní wá sọ breaking news ló fẹ́ fi ṣe ó <laughs> fẹ́ fi já wọn láyà wọn rò pé everybody á sá kìtìkìtì pẹ̀lú ẹ̀ ẹ́ nítorí owó abọ́síta ò ṣe yẹn lè ní ṣe dá ẹ lóhùn kí ló ń ṣe yín ẹ̀yin èèyàn béèrè lọ́wọ́ Awíkonko kí ló dé gan-an ẹran mẹ́ran kíkànkankan pa ni after all kò ń ṣe wípé Ìgbòho nìkan lòun bá ṣe lọ tún sọ̀rọ̀ Sunday àárọ̀ ṣèbí bàbá yẹn rẹ lọ bá Sunday àárọ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ lọ sọ̀rọ̀ jábélé hàn bí ẹ dáa wo ẹ̀wọ̀n ló máa ṣí ẹ mú wàá pẹ́ wàá rọ́tì jẹ́ sọ fún Awíkọ́nkọ́ àti Omíyalé bàálù tó ti fò ó lẹ̀ ń ṣẹ́wọ́ sí lẹ́fù yìí ti kọjá àwọn ọ̀pọ̀lọpọ̀ tó bẹ́tà yín tó nà yan mọ́nàmọ́ pa àwọn èèyàn rẹ àwọn brọ́dà èèyàn yìí wọ́n ti rìpléèsì yín wọ́n tún ń jà sí i ẹ̀dẹ̀rọ̀ páwọn èèyàn máa fàyè sílẹ̀ fẹ́yìn ṣá wọ́n bá gba yín mú wọ́n á rún yín bíi gúgúrú wọ́n á rún yín bíi ẹ̀pà wọ́n á jẹ yín níjẹ kúlíkúlí ọmọ báyẹn ń jẹ kúlí àgà kúlíkúlí kéèké èyí tó bá tó ṣe tó dín tó dín tó dín dáadáa ìnáwó tó gbẹ wàá máa rún a máa ṣe wúrúrúrú lẹ wàá ìtẹkùtẹ ló máa máa fi yín e, erigi yẹn wàá máa fi gbélé wàá rún nírùnkúrò wàá fọ́nfọ̀kúfọ̀ wọ́n á rún yín wọ́n á rún yín jẹ fídíò yẹn tó ti gùn èmi wá advice yín ni ṣe rí cloud tẹ fẹ́ ṣe omíyalé kò sẹ́ni rán ẹ ń ṣẹ́ Ìgbòho kò dìfẹ́ǹdì ẹ̀ tó o bá lọ sinmi kó fi rìvásì sí kó o jí ọwọ́ bí arúti ẹ lọ bìkan ìwọ fẹ́ gbèjà Ìgbòho ìwọ bí gbogbo èèyàn tó bá tiẹ̀ dínwó àtọ̀ọ́lé alágbàfọ̀ ṣó kan àtọ̀ọ́lé títí ẹni tó lè defend lórí ọ̀rọ̀ ògo tó ro ipò lè bójú rere anybody pàdé nílẹ̀ yorùbá mọ́ ó dẹ̀ pé kò yé yín o ẹ ò mọ̀ wípé bàbá jagaba àtàlọ campaign fún kò kàn yé anybody ló lè campaign fẹ́yàn ṣùgbọ́n ọ̀nà àti ìwà tẹ́ ẹ fi ṣe ìwà ọ̀dàlẹ̀ ní ẹ wùwà ọmọ rẹ ilẹ̀ yorùbá ẹ wùwà èèyàn téèyàn ní láti súnmọ́ téèyàn ní láti bá ṣe ẹ wùwà téèyàn lè fọkàn tán ẹ wùwà èèyàn olóríire alálùbáríkà ẹ̀dá ọmọlúàbí ilẹ̀ yorùbá kò sí èèyàn rẹ kan tó lè bá yín tò àìwọ̀nba àwọn tó bá bá yín tò inú wa pé twenty kan fi ń bá yín rìn èèyàn kan èèyàn tó bá ní ọpọlọ tó rí gbogbo ìwà tẹ̀wù tó bá lóun bá yín ṣe tó ṣe ìfinú kan bá yín ṣe wọn tí ìsìn ni ó ti kú èèyàn tó bá máa bá di kànáà gidi pé ó di dandan bá yín ṣe ó gbúdọ̀ nínú hundred one thousand tó fi máa bá yín ṣe torí ẹ̀ kù síbì kankan orúkọ yín ti bàjẹ́ ẹ ti bàyí ara yín jẹ́ ẹ ti bà náà àtòní àtọ̀la yín jẹ́ kí ni nǹkan tá èrò ìpẹ́fẹ́ ṣe nílẹ̀ Yorùbá tó lè move anybody mọ́ politician ló kù tẹnu àmọ́ àṣẹrú lábẹ́ ẹ̀ ẹ bá fẹ́ dìbò kánsílọ̀ wọn wá mú yín wọn á fún yín lówó thirty at the end of it náà pẹ̀lú gbogbo wèrè tẹ́ ẹ dánwò Ọlámídé ti pariwo síta thirty thousand péré ló kàn èló ló kàn ẹ̀yìn owó táná gbé fún yín náà Omíyalé ọlọ́ọ̀gbéra náà ni ògbésà lọ́tọ́ ń wá ẹ̀ owó bá tiẹ̀ jẹ́ owó bó ṣe ń kówó náà kò padà fún lára ẹ̀ ó ti gbàgbé wípé ilé ayé ẹni tó bá rure ló máa sọ rẹ̀ ilé ta fi tọ́mọ ní ìrì ló máa wó ìkà ẹ ń ṣèyàn so lẹ́nu ẹ̀yin ẹ̀yin tún lè bọ́ síta kẹ́ máa ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sí àwa ta dúró nígbà tí gbogbo yín tẹ́ bá ìbò jẹ tẹ́ ẹ bá mú tẹ́ ẹ fi orúkọ ẹ̀ tẹ́ fi gé èèyàn tẹ́ fi ra ilẹ̀ tẹ́ fi kọ́lé tẹ́ fi gba mọ́tò tẹ́ fi ṣe nǹkan rere nínú ayé ní ìgbà tó di challenges gbogbo ìgbà tẹ́ gba gbogbo kinní yẹn tó yẹ kẹ́ dúró tì no matter what ìṣẹ̀lẹ̀ tún yìí fi situation náà nígbà náà ẹni ẹlẹ́ni sunkún òun nìkan ló ń dá jẹ ìyà omíyalé ṣe ló tún fi situation ìyà tí ìgbò oúnjẹ ìgbà náà ó tún fi yín ẹ̀rí ṣe ara ẹ still kò tó ẹ àárín kan wá di àárín kan pé àwọn èèyàn wá sá fẹ́rẹ́fẹ́ sẹ́yìn owó yẹn ò wọlé the next time ó gba wèrè ó sá lọ ó wá mú òòrò ti rú èní wípé èní ìtú ìlè wá kó o fọpọlọ ṣe ẹ̀yìn yẹn ti wá lọ ẹ̀rọ epo ti tán fún ibẹ̀ ló máa wà nítorí ó ti wá gba freedom sìn ó wá fẹ́ wá dìfẹ́ǹdì kò dẹ̀ ní bá mi yí àwọn olórí burúkú tó ń tì ẹ́ lẹ́yìn máa ṣègbè papọ̀ ni ayé yín fẹ́ ṣe tán tó fẹ́ lanú sórí social media look at me ó mọ̀ mí nànú sọ fún àwọn olórí burúkú tó ń tì ẹ́ sọ fún wọn pé nàtúndé ìdọ́ǹtè orí social media yìí ò ní gba gbogbo wa tẹ̀bẹ́lẹ́ ìwáyọ̀ tẹ fi ṣe ṣòro ẹ máa ṣe bọ̀ gbogbo àṣírí nǹkan tẹ́ ẹ̀ ṣe gbogbo ẹ̀ máa bá yín tú sí gbangba ayé this time around mo assure yín bẹ́ẹ̀ ní survive ẹ̀ torí ẹ mọ ibi tí mo ti gbá yín mú gan o hmm, èmi tí mo ṣọ́yà láyà ṣe rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe àtẹ̀tẹ̀ tí ń ṣe látọjọ́ tó ti pẹ́ tó ti pẹ́ tó ti pẹ́ tó ti pẹ́ kò máa sí nǹkan kan ayé ìgbà tí gbogbo nǹkan ṣì ń lọ bó ṣe lọ pé kinní kan ẹ kó má lọ affect movement kó má lọ ṣe kinní kan wàhálà inú everybody á láti gbọ́ àwọn àṣírí yẹn Mama máa bá one one after the other ni ó le ẹ lè dí èmi o ẹ má lè sọ pé rọ ni ẹ dí èmi ṣùgbọ́n tí bá ti bẹ̀rẹ̀ kò sí bá báńlá ẹni tó á mi dání this time around tí mi bá rún ayé yín sórí social media ni ìnísìnmí gbogbo àwọn tó tiẹ̀ lẹ́yìn omi ìyálé kò yale ko le mo mo gbogbo bí géèmù yẹn ṣe lọ àti ìwọ ayé tiẹ̀ máa rá pátápátá ó sì ń relevant díẹ̀díẹ̀ tó yẹ kó rọra jókòó ara ẹ kó lọ bẹ àwọn èèyàn tó bá mọ̀ tó súnmọ́ Ìgbòho ṣé ó yẹ kí Ìgbòho súnmọ́ ilé gan mú sórí àwọn tó lọ ń bá ẹ yẹn torí wọ́n ṣe ti àkọ́kọ́ wọ́n tún wá fẹ́ gbé ìwọ ìwọ lókùn tó ń gbé bọ̀ nǹkan tó ń torí ẹ̀ ṣe nǹkan tó ń ṣe yẹn àṣírí yẹn ti wà nílẹ̀ àtẹmọ́ gbogbo èèyàn á gbọ́ aṣọ iyì kékeré tó kù sára wọn yòòrùn á wá bọ̀ pátápátá ẹ túbọ̀ lọ ṣoògùn ẹ̀wọ̀n pẹ́ ìmọ̀ jòògùn lọ kò sílé babaláwo táìkì ń lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ti nígbó wọnú igbó ẹ ti inú odò wọnú odò kò síbi tẹ́ kì í ṣoògùn dé ẹ bẹ́kun ọlọ́run ní bùbá ṣùgbọ́n ṣe rí wèrè tẹ́fẹ́ dán sílẹ̀ tẹ́fẹ́ dá sílẹ̀ yìí tí ẹ̀yin méjèèjì àwọn tó mọ̀ ní tí ẹ ò bá lè sọ̀wọ́ agbẹjẹ́mọ́wọ́ awíkoko ò ní tìjú ni tó bá ní tìjú kò yẹ kó dárúkọ Ìgbòho mọ́ ó ti jù ẹ́ lọ ọ̀run ti gbé wò ó kó o lè bí Ìgbòho lọ́mọ ọ̀run ti gbé ga jù ẹ́ lọ Ìgbòho ti mórúkọ ẹ ó ti ó ti sórí àrọ́mọdọ́mọ ìgbò onílẹ̀ yorùbá kò síbi tán lè kanlẹ̀kùn nílẹ̀ yorùbá tí wọn ò ní ṣe ìwọ ńkọ́ awíkókó <laughs> ìgbò ti ṣiṣẹ́ àrọ́mọdọ́mọ ẹ̀ sílẹ̀ orúkọ ẹ̀ ò lè parẹ́ nínú ìwé ìtàn ó fi orúkọ rere sílẹ̀ ó fi golden pen ó fi korúkọ ara ẹ̀ jọ kí ló fi korúkọ ara ẹ̀ omíyalé kí ló fi korúkọ ara ẹ̀ àtàwọn olórí burúkú tẹjọ ṣe mítì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá nìgbò ó ti mọ̀ for your information bóyá kò yé yín gbogbo idó tẹ̀ ń ró lẹ́yìn àtàwọn wèrè tó ń kí ẹ láyà gbogbo ẹ̀ ní gbòó ti mọ̀ orí ta gbogbo yín ẹ̀yin olè ọlẹ́ àfi kẹ́ máa manipulate everywhere àníkẹ́ wáṣẹ́ ẹ̀ wáṣẹ́ àdáwó mọ́ diaspora ò dáwó mọ́ ẹ padà síbi tẹ́ ti ń bọ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n dánu dúró níbí náà hmm? hmm. má wàá gbàgbé láti bá mi drop comment ẹ sábẹ́ fídíò ìyàwó eléyìí tí mi ò rántí sọ bá mi kọ síbẹ̀ bẹ́ẹ̀ ni tó bá tún wá ní ẹni ọ̀dà tí tó tún fẹ́ sọ ó lè pè mí kò sí wàhálà o ṣáà ti mọ tẹlifóònù nọ́mbà mi pè mí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi subscribe mi ní fi ń ṣàwàtì ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́hùn mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan ni o gbogbo ẹ̀yin tẹ́ ń dúró tì mí ẹ kó àdúró tì mí ẹ ṣé gan ni mo mọ̀ lóore bá mi mú fídíò kó bá mi pè síta wá bá mi mú pamọ́ lẹ́yìn kẹ́kọ̀ọ́ àní kó kẹ́kọ̀ọ́ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ má jẹ́ kó jẹ́ pé gbogbo ẹ̀ ló máa wò wá fi ṣe ìran àwòdànù fi kún ìrìnàjò ayé ẹ̀ ẹ̀kọ́ ńlá ni ò torí èmi kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ orí mi mo ra dúró sórí ọwọ́ mi mi sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò mo ra ìrìnàjò mi slowly slowly bẹ́ẹ̀ mi ọlọ́run ṣe darí mi ló rọtìrọtì náà ta ni mo fẹ́ máa compete ṣé tó jẹ́ mi dẹ̀ ṣe compete àfi tó bá fẹ́ para ẹ̀ dànù ẹ ṣé o.